شريك له ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله اللهم صل وسلم وزد وبارك على نبيك الكريم وعلى آله وصحبه أجمعين عباد الله إن في هذا الدين محاسن كثيرة إن في هذا الدين محاسن كثيرة ومزايا متعددة ومفاتئ الخير كثيرة ومن هذه مفاتيح الخير أن الله أن الإسلام كتب الخير كثيرا في كل عبادة فعلها إنسان مسلم فإن الوضوء في الإسلام إحسان وفيه خيرات كثيرة والنبي صلى الله عليه وسلم يقول من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره يعني تخرج خطاياه من تحت أظفاره وفي رواية أن عثمان رضي الله تعالى عنه توضأ ثم قال رأيت رسول الله صلى الله عليه وسلم توضأ مثل وضوئي هذا ثم قال من تودع هكذا غفر له ما تقدم من ذنبه وكان صلاته ومشيه إلى المسجد نافلة ومن خيرات هذا الدين ومفاتيح الخير فيه أن الإسلام كتب الخير للإنسان المسلم في وضوئه وخاصة في الدعاء بعد أن انتهى من الوضوء فالرسول صلى الله عليه وسلم قال ما منكم من أحد يتوضا فيبلغ أو فيسبق الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إلا فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء نعمة الإسلام وكذلك لو توضأ الإنسان فصلى بهذا الوضوء ركعات ولو كان ركعتين كان ذلك له إحسان ومفتاء للخيرات لأن النبي صلى الله عليه وسلم قال لبلال بن الرباح بلال بن الرباح قال رسول الله صلى الله عليه وسلم لا يا بلال حدثني بأرجى عمل عملته في الإسلام سأله النبي أن يحدثه بأفضل وأحسن عمله عمله في الإسلام لما يسأله الرسول صلى الله عليه وسلم هذا السؤال لأنه صلى الله عليه وسلم يقول يوم أسري بها إلى السماء وأن في الجنة سميت دفا عليه تقرأ على أرض أمامي بين يدي في الجنة وسألت لمن هذه القرعة قيل هي قرعة رجل من أمتك وقلت من أخبرت أنه قرعة بلال بن رباح فيا بلال أخبرني أفضل عمل وأرجوه فعلته في الإسلام أتنلت هذا الفضل وهذا الإنسان وهذا مفتاح الخيرات قال بلال ما عملت عملا أرجى وأفضل عندي من أنني لم أتطهر طهورا إلا في أي ساعة كان سواء كان من الليل أو من النهار إلا صليت بذلك الطهور ما كتب الله لي أن أصلي من الركعات هكذا رواه الإمام البخاري ومسلم وقد قال رسول صلى الله عليه وسلم من حديث آخر ما من أحد يتوضأ ويحسن الوضوء ويصلي ركعتين يقبل وجهه عليهما إلى الله سبحانه وتعالى إلا وجبت له الجنة إن الله يحب التوابين ويحب المتطهرين بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا توبوا إلى الله استغفروه توبوا إليه فتائب من الذنوب كما لا ذنب له توبوا إليه إنه هو التواب الرحيم الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ọpẹ́ ni fún ọlọ́run ọba wa àfi ọpẹ́ fọ́lọ́run ọba tí ó tún kádàrá kí jimá tòní ó tún bá wa láyé abẹ níjẹjọ arawọ sí kọmọsí jimá àtijẹjọ lópin fún wa ó wù lọ bọ́ba ti máwọn náà àwa náà kú òbó ṣe máwọn kan kú òṣáájú ọjọ́ òní lálàfo òjẹjọ sóni àwọn kan ti lọ. kírunkírun bíi wa náà ni wọ́n kódà ń bẹ́nu wọn ló ṣe lọ́jọ́ àlọ́. ọlọ́run ti gbà wọ́n ọ̀dọ̀ lálàfo jimá tọ́ lọ sí tòní. ọwọ́ ọlọ́run lọ́sẹ̀mí èmi àtẹ̀yìn kù. ọba tí ó tún ṣẹ́wàá kù sórí èèpẹ̀. tí ozi tí ì mú abọ́ sínú eèpẹ̀ jọkàn náà ni o tí ọ kàn wá ó ni. ọba náà la dúpẹ́ fún òsíntáàrí fún ojú ọpẹ́ náà lọ adúpẹ́ fún ọ látara orí ẹ àánú rẹ lára wa ọjà orí rẹ dúró lára wa èyí tá a ti ṣe bọ́yìn ní da ọlọ́run èyí tá a tún ṣe yìí ọlọ́run gbà á gbogbo èyí tá a máa ṣe tá a fi wá pa tá a fi wá pàdé ẹ jọjẹsẹ ìyọnu ọlá àti tóbi rẹ ọlọ́run ọdọwọ wa ẹjẹ a máa pọ̀ ní dáadáa ẹ̀sìn kẹla wa nú ẹ Islam ẹ̀sìn oló ẹ̀sìn oore ni ó kún fún oore ká má fojú rẹ náà gbogbo dáadáa àwọn kọ́kọ́rọ́ oore pọ̀ nínú Islam. tọ́jẹ́ pé béèyàn bá ń ṣe omi ń bẹ téèyàn kàkún tó kún fóore àwọn ọ̀nà tá a lè gbà máa rí orí ọlọ́run ọlọ́run ti lànà rẹ̀ lẹ̀ fún wa ó ti sàṣe fún wa kásán máa jẹ́ ni ọ̀gá ìlànà Quran lọ́n bá lè yan máa kà béèyàn bá kẹ́ àràfin kan ládàá mẹ́wàá ni àdúgbò oore tó ga ni. káwá mu nínú àwọn àbáàdà tá à ń ṣe àwọn ìjọsìn okùn fóore ẹjẹ múra sí ọlọ́wọ́n máa ń fún wa ṣe. àlùwàlá ni kọ́kọ́rọ́ oore ni. ẹ̀dá Muhammad onítẹ́nìkan yín bá ṣe àlùwàlá fa ahsana tó o sì ṣe dáadáa o ṣe dáadáa a kún ji Otu ti wá bá ní fi kọ́kọ́rọ́ oore tẹ́sẹ̀ wo ti mọ gbadanu ọba ní fi ẹnu tó kù á ní ká máa ṣàlùwàlá dáadáa anábìlẹ́ni kanu yóò ní í ṣe dáadáa pé ya wumi jásàdì gbogbo ń dá lọ́lọ́wọ́ kódà àtà takurujà mi tí a ti àdùfàárì wọ́n máa bá abẹ́ ìkan rẹ̀ láwọn ẹ̀ṣẹ̀ yìí orí ẹ̀sìn ni o ẹni ọlọ́run bá kẹ́ òun lẹ́lẹ́sìn tí ń ṣe ọlọ́run gbọ́ wá parí ẹ̀ e, onírọ̀ àìtú rasúlọ́láhi sọlọ́láhu àlẹ́yí wasalama tàwọ́tà mísìlá wudu ìhàdà. bí mo ti sàlùwàlá yìí gẹ́lẹ́ lànà bí sàlùwàlá ó sì sọ fún wa pé máa ń tàwọ́tà ha kaza ẹ̀ ń bá sàlùwàlá rẹ̀ báyìí bí mo ti ṣe gófìrà láwù máa takọ́dámà mi zambihi gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ṣáájú ọlọ́run ó pè wọ́n dárí ẹ̀jẹ̀ wàkàánà sọláàtúwù wà mọṣíyùú ìlànà mọsídì náà fìlà gbogbo orin ẹ̀tọ́ bá tún rìn lọ sí mọ́sáàsì àtirun ẹ̀tọ́ kí yóò tún máa jẹ iṣẹ́ àtìgbọ́ rẹ̀ mẹ́yẹ̀ bá tún wá sàlùwà látàn àdúrà tá a máa ń ṣe yẹn kọ́kọ́rọ́ oore ní tá a bá sàlùwà látàn ashhadu an la ilaha illallah wahdahu la sharika wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu kámọ́ máa dúdú ọkàn wa láì wí lẹ́yìn àlùwàlá kọ́kọ́rọ́ orin ni wọ́n bá ti ta àlùwàlá tán bàtà káwọ́kẹ́ bá ń pa ashadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu. àtiwájú ẹ̀dá anábíwá muhammad nínú àdìsí tí ìmáàmù muslim àti ibùnú májà tọ́gbà wá fún wa onímọ̀ minkum min ahadin ọ̀sẹ́ni kankan nínú yín yatawadda tí ó sàlùwàlà fayabulugha aw yasbugha àgbàwá méjèèjì náà lọ́wọ́ tí ó sàlùwàlà rẹ̀ pé nínú àgbàwá mi tàbí tí ó ṣe tí ó kún kẹ́kẹ́ summa yaqul tọ́ba sàlùwàlà tán tọ́wá sọ wípé ashhadu an ilaha illallah wahdahu la sharika وأشهد أن محمدا عبده ورسوله ولن يقولون إلي الولاء إلا فتحت له أبواب الجنة الثمانية gbogbo lẹ̀kùn àlìjáná méjèèje lọ́lọ́run ó pe mo sílẹ̀ fún bàbá lè jáde láyé lásìkò yẹn yadkhulu min ayyiha sha èyí tó bá wù nú lẹ̀kùn méjèèjọ lọ́lọ́run ó pe ọgbà wọlé wà àlìjáná Ọlọ́run jẹ́ ká tọ dáadáa Ọlọ́run wa. bàbá tó wá sàlùwàlá tán kọ́kọ́rọ́ oore orí àlùwàlá láti dúró lónìí báyìí bá tún gbà wá àmọ̀ tẹ̀ wájú. bàbá sàlùwàlá tán bóyá ṣe ẹ̀gbin ní láfi sàlùwàlá wọn ni a máa gbìyànjú ká máa fi ọ̀pá àrùn tẹ̀lé kódà bí o ti dásìkò ìrun kásì ọ̀pá àrùn iye tá a bá lè ṣe kọ́kọ́rọ́ oore lòun náà pé èèyàn bá lè ṣe dáadáa. tọrọ síwájú ẹ̀dá anábìwá Muhammad ọ ń sọ fún aṣíwájú wa Bilal ibn Rabah Bilal wá wá sọ fún mi iṣẹ́ wo lọ́tẹ̀wọ̀n tó lọ́lá jù nínú iṣẹ́ rẹ tó ṣe nínú Islam kéṣe tó ọba bọ̀ ń gbà sí Islam Bilal wá ń bà pé yìí rí aṣáájú ẹ̀dá wọ́n fàlìjẹ́ náà àmì mo ti lọ́nu rẹ ibi mo ti ń lọ ni mo ti ń gbọ́ ìṣiṣẹ́ bàtà wájú mi mo wá béèrè pé ta ló ní ìṣiṣẹ́ bàtà yẹn kan nínú mo béèrè pé ta ni wọ́n ní bìláàlù à wo má ṣe tó lóore tó ru àdánwò dáadáa yìí. Bíláàlù lówó orí kankan ṣùgbọ́n ẹnu wípé èmi èé gbàgbé tí mo bá ṣe ìmọ́tótó kan bóyá mo ṣẹ̀gbin òní mo ṣàlùwàlá àsìkò torí ọjẹ́ ìbá ìjọsàn ìbá àjẹ́ òru ilà sọlá ìtòbí dáálé ká tọ̀hó ìfàlùwàlá òun rí rí pé mo fi kí irun kan ìfìyàn náà fìlà síwájú ọlọ́run má kàtàbà láhùlí àná òsàlẹ̀ iye ọ̀pá tọ́lọ̀ bá ní lékì mọ̀ máa ń fi kì í báwo Bukhari ló gbà níṣẹ́ àti Muslim òjíṣẹ́ ọlọ́run ti sọ fún wa pé máa mi ní ahadi ẹnìkan kò ní sàlùwàlá fàyọ sínú lùwùdúwà tí ó sàlùwàlá yẹn dáadáa wàá sọlẹ rọkà àtẹyìn kọ́mọ́ fi kí ju ọ̀pá àrùn méjì lọ yẹ kò bá lù ú àwọn. yuqabbilu bihi wajh Allah tọ́jẹ́ pójú rere ọlọ́run ló fi ọ̀pá àrùn méjèèjì náà wá illa wajabati lahu ọlọ́run ó sọ wíwọ́ ọ̀dọ̀ràn àyàn fún ó fẹ́ pé òun ló mú látara ìmọ̀ kí ọlọ́run náà ní iná lọ́ha yòṣìbò tàwábì ọlọ́run lémi ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n bá ń túbọ̀ ẹ̀ṣẹ̀ wọn síwájú èmi ọlọ́run wọ́n yòṣìbò lè mú tàtọ̀ eré gbogbo ẹni tí wọ́n máa ń ṣèmọ́tótó tó mọ̀ é fi tọ̀ dí é fi aṣọ nú tọ̀ máa ń ṣèmọ́tótó ẹwà dáadáa ń bẹ lọ́dọ̀ àwọn bàbá wa. òsibí dẹ́ẹ̀bà òun ní ìgò tí wọ́n fomi sí kò sí fífún sáré ọba dé wọ́n ti rómi tí wọ́n èèkan mẹ́ torí egun bẹ́ẹ̀ bí òkúta tá a mọ̀ ń sálẹ̀ kiri náà ó léwu torí ó mọ̀ bẹ́ẹ̀ nìkan ti tọ̀ ń bẹ̀ sárùn kan bẹ lára ẹ̀ tó ti mọ́kúta tó ti fi kán bẹ́ ìwọ náà ọba tó mú olùwọ́n náà fi kán bẹ́ èèyàn lè tara rẹ̀ gbé àrùn òṣìṣọ́dà tó ètẹ́yìn bàbá máa ń ṣeun ní ọ̀la rọ mi sínú ìgò kékeré bójú àpò èèyàn lè débi tí o ti ní sí omi bọ́bá sì ti jẹ mọ́tọ̀ ọ̀rọ̀ rà ṣe ẹni ọlọ́run bá túkẹ́ tó ní nǹkan gùn lè jọ máa pọ̀ ọ̀rọ̀ amábáwá ga máa ṣàgé bẹ́ẹ̀ láyé ìgbà táwọn àwọn ń gun dáadáa ó ṣàgé kọrùn ìyàdó ẹ̀kọ́ ni àpá àgé olókùn nígbà náà ẹ̀sìn náà ẹ̀yìn bá túkẹ́ bẹ́tán nínú omi àgé yìí ó tún gbogbo lọta lọ́dá ọlọ́run báyìí tún ṣe nǹkan gùn bí kó àwọn ike omi ọmọ jà á ọmọ ń jà nú ike omi ọ̀táfà tó sàlùwàlà ń bẹ̀ gbogbo ẹ̀ lójú òre lọ́dọ̀ ọlọ́run má fojú gbogbo dáadáa tẹ̀sìn bá pè wá sí orí oore tó wà a máa tẹ̀síwájú gbogbo ọ̀nà lọ́lọ́run ti kọ́ dáadáa fún wa nínú ẹ̀sìn yìí bẹ́ẹ̀ yẹn bá lè mọ kakún ti ń ṣe àkúkú mẹ́rin dá ṣe tọ́lọ́run subhanahu wa ta'ala tí ó fi yẹnu sí a gbogbo èyí tá a bá ṣe jábáyọ̀nù rẹ̀ ọlọ́run pàdé àwọn ibi tẹ́nu kọ̀ọ̀kan wá bá ti kù díẹ̀ káàtó òun lọ́ba tó ní ọkàn ti máa ń jèrè rẹ̀ ti máa ń darí ẹ̀mí sí dáadáa ọlọ́run jèrè gbogbo omi tá a bá kù sí ṣàtúnṣe wa ọlọ́run yọ́nú sí wa ìṣẹ̀mí ayé wa ọlọ́run má fi dà wá láàmú ìṣẹ̀mí ayé wa má fi fòró wa má ṣe ọ̀ràn wa nílọ́rùn ìjẹ́ wa jọ máa já rọrùn dínà lílo wa jọ máa já rọrùn ọlá títóbi ọlọ́run gbogbo oníṣẹ́ ọwọ́ ọlú wa àtẹ́jèrè ọlọ́run bá ní máa ṣe fún yín gbogbo oníṣòwò àtàjèrè ọlọ́run bá ní máa ṣe fún yín gbogbo oníṣòwò mo tẹ́ni wa tí a bá ń rí mbẹ àpamọ́wọ́ owó àṣejèrè ọjà ọlọ́mọsálá ìṣe fẹ́ni kọ̀ọ̀kan wa ọkọ ọba àdọ́ọba mọjọ sáwa lẹ́sẹ̀ o àwa pé gbogbo ọ̀nà jẹ́ mú wa ìdàpọ̀ mọ́tọ́ ọlọ́run pétọ̀ àwọn ọlọ́run fẹ́ dé dáadáa ọlọ́run máa ránṣẹ́ ẹ̀kẹ́ rẹ sí àwọn ọlọ́run máa ránṣẹ́ ẹ̀kẹ́ rẹ sí wa máa ránṣẹ́ àánú rẹ sí wa gbogbo ẹni tó wà nílé ẹ̀kọ́ ọ̀kẹ́kọ̀ọ́ kéwú ọlọ́run jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan yóò yege àṣeyọrí dáadáa ọlọ́run bá ti ṣe fún yín ìṣẹ̀mí ayé yín ọlọ́run jẹ́ ọjọ́ rọrùn pé bàbá wa tẹ̀kù fún wa kí ẹjẹ́ ọ̀bẹ̀rẹ̀là fún wa ní díẹ̀ sí yí àpadà sí aburú mẹ́jọ ọ̀tọ̀ sí yín o jẹ́kunlẹ̀ kọ̀ọ̀kan yín ọ̀dà gbọ́n tó ti lọ nínú yín táwọn bàbá táwọn ìyá ọlọ́run bá ti gbàbọ́ wọn ọlọ́run gbàbọ́ wọn ọlọ́run bá ti dáríjì wọn gbogbo èyí táwọn àtàjọ máa ń tún rí ṣe lẹ́yìn wọn dáadáa ọlọ́ba ni máa fi kọ́ dáadáa fún wa bá ni máa fi ṣàforíjì fún wa ọlá àti tóbi ọlọ́run gbogbo orípa dáadáa táwọn náà fi lélẹ̀ nú ẹ̀sìn títún sẹ́kù dàkókò yìí tọ́jẹ́ pé bá àti máa jọ ṣe náà nígbà tí wọ́n bẹ láyé ó tún wá ń sẹ́kù ọlọ́run àbíọ́ bá ni máa fi ṣàforíjì fún wa ọlá àti tóbi ọlọ́run orílẹ̀ yìí má dàrú orílẹ̀ yìí má jẹ́ ọlọ́run tó ti wá ṣàánú wa ń bẹ ó ti ṣàánú wa mákàwá àánú rẹ̀ kúrò lórí wa ọlá àti tóbi ọlọ́run gbogbo bó ṣe rí tí ń kùn díẹ̀ káàtó yìí rántí àánú rẹ̀ wa ìpínlẹ̀ mẹ́jọ dàrú ọmọ ìyá wa wa ń ọlọ́run bá ní máa darí wọn àti tóbi ọlọ́run ìjọba àbílẹ̀ wa mẹ́jọ dàrú ìjọba àbílẹ̀ wa mẹ́jọ bàjẹ́ ìlú wa ìlú tẹ́lẹ̀mù àánú rẹ̀ máa fi bá wa gbé òjò òbùkún òjò àánú ọlọ́run túbọ̀ máa rọ̀ fún wa ọwọ́ akárí gbogbo olu tọrọ kiri rẹ rẹ̀ àgbéwòdú ọkárí gbogbo òlú tọ́wọ́ káàkiri agbègbè ọlọ́run máa náṣẹ́ ẹ̀kẹ́ sí wa o máa fàánù rẹ bá wa gbogbo àǹtẹ̀ darí wa ń bẹ̀ bẹ́ẹ̀ lórí bàbá wa olówó máa darí wọn sí tí yọnu owó gbèsè tí gbé tí ó wọn lè gbé àti tóbi ọlọrun ìlàhà ìlàlá ti wá sí bẹ́ẹ̀ lórí adínnì wa nu mọ́sálásí ọ̀kárí gbogbo àwọn ìyá àlùbáríkà gbogbo àwọn ìyá àwọn ẹlẹ́à àánú ọlọ́run àti gbogbo olùpalẹ̀mọ́ àánú ọlọ́run ọba yín gbé o ọlọ́run ní jẹ́ máa padà sí aburú gbogbo tó ti bẹ́ẹ̀ kọ̀ọ̀kan yín lórí ọlọ́run ò ní náwó ọ̀bàjẹ́ sí ọlá àti tóbi ọlọ́run bẹ̀ntì ọ̀gbádùn inú wa baniránṣẹ́ àlàáfíà sí wọn lọ́kùnrin ni lóbìnrin ni ọlọ́run kiri mọ́tàwá kúnlẹ̀ àìsàn ọlá àti tóbi rẹ ọlọ́run لا إله إلا الله سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين